الحمد لله وصلى الله على النبي محمد اله وصحبه وسلم تسليما كرمت Kanker, kanker,

anen nun to anen bi anen sama besi ma anen kurano yana tare gwada wala kala o kola ka wal ko ke ko don so de baje ban ko de anen ko ko sa ko de wala kala ko la di batte bala ana do ko la anen kan no adi batira kala anen adu adu ke ba kala ni ani majjito ɗin taaliboolu anin taaliboolu men ɓe kanawala anin mbiye men ɓuro sabi ani men ye ko ana ɓurandi anina wulula yimmaaro ke ɓe konɗon anin ka duwake men ye ko ana ɓurandi ala mbiye konten ɓe kanawala ɓe kelen anenkyɛra wurare ne mbaara nyaabɔ meŋ ka wa la poɔ lɔ yɛ dɔɔ ka gye kura amɔrɔ ɔ kɔra alifajamaa bɛn ta jambi majebi mɔrɔ lɔ ale bi maa mɔ lɔ ka ba kara o bɛɛ la daga gona ko da fatawa ka ga abu da anin ta ka ba anin ta ala ma da anin ko mo da ko no kuma da kuma da jan fani dila da bi on men do wala an karan men jon a dolo don karan la ke bulo sabi anin ka duwa dole men ko an ko da ni majaliso da jan sama ta men ka je amna ni nan ta ya allah bi mustafa do do ni nan karotirimo anin woro rendi tuyendi wan oɗon kaɓe kon ɗon amin kaɗude amin kaduwa be kumoɗo jamfande fiira kamus kunɗa kon ɗon ani alfa kundaɓe ani nuwaje kala nuwara soɗora ne wuruna fuloɗum de kala molde kala ndi soɗora aɗo ñire men wolo eman sonna ɗum na kalandane majiro to ya samba ne kono tuba kalala kala molɓe kalande soɗo yaje kalande soɗo ma ñannalloola taliɓe konnun ko maadama denani konnun ko mambo min mutoni mi koño wuluwola oɗo taliɓe kala moɗo ma ñanne koñola taliɓe soɗo bayan mawon ni ya wuri a dangana da raka wa musamman sun aulura ke nan ba sun gurin nan ba yan mawon wuro na yi diya muna abulo gulgulwa ne mara bonyor a dangana da raka da da da ya kara annabiyon mazo kwakule ilimu faridatun ala kulli muslim wa muslima kanyin dino karan qur'ano ni fimel kiwon namuso bela ñalla kala ida mayida astabi yamina an shimalihi fa allimuhu lquran kila ko nen do na bulu ba na mara bo nyoro sanjina ni sanjilo kana o e sandora ala samba ya kan de qur'an o ba ka ulula ne mbara men ni sonde do le o ta pour yamo da do na ne la kira bere ko na mo so le ala o fayu ñaamoo bee wara maabaa ka ke lallumoolu yaa je lallume yaa ni weli yaa wara ɓe manta kiyaani naa boti yaa ñaato ɓe ni jamaano wurulaa ɗum man kete yaa mira ni kene mantati e kene naa boti aɗa kene moolu daa yaa je muso le ñooɗan dimbaa wulwol la ɗum kira bara faamoo ala kira bala faamol yaɗon min ko morka men ko ni ɗum ɗaɗa min ko ana kawata mala ɓe kira mo len ɓay mbi aɗa morol jele daɗan le ɓulo men tale ko e kara mo ɓurata ñen ɗon hay e simende ɓumola kala mo ñola memore ɓe ɗon yaaje jannide ɓe timmala heɓa jaɓa ɗanna ɓum ñawde mbiɗa tan ɗon oɗo konko ala kefe ala jɔn samba mori karama duniya ti jama sam ala jɛ ti jama sam muso ni e ti sɔn alijana yirila k'a di dɔ fɛ e ma sa ni bi kɔ وقارئه المرضي قر مثاله كالتعي عليه مريها وممكنا أقول نيجي كلا قاعدة كلا نادي مثال إنه تكيرين ifere din kende soro men sirande alala innama yahsa llaha min ibadihi ulama fande ño koro soola a tubsiru am hatta basiratu kal kaza saja ya rasulullahi ahmad fo kaza yañe muso ye do tande qur'an o alquran o tanda wallahi a fulani alquran o fasari a kira taade dooti atiranda alala atenyoode tiyerin yaje bañoluka kumbo welina weli wurula baade kanisa e kumbo anin woro ni mo kende wurula ala wurula dukan kumbo bari yamma sala wulu walla na fojo kayro ko la be kumbo ala man na fojo bañol je jamana ga ne man sa jor bañol nimbi jere da same kumbo tan bari ɓe ɓeɗiye min nallumo wuro on ɓa gele nde fodde fa ɗum de a na ana famani ɗuman kumbo a kese wuluna wuluna ni wuluna ron kana ron kara a ayike rediyo a ayike moro din ayike imamo din ke kunna diyo din a ba na ko abe kunno ya ala duniya ti ya ala arda bai kala nan la duniya ya mor kunna imam bunya ala jeje imam do marbe to jeje kan da ya soro ya soro ya soro soro ya bayo soro soro ya o ade wala ma ba ale kiya mo lo wa sa de wala e ma sa de bi ko ya ya ayyuha al-qari'u bihi mutamassikan mujillan lahu fi kulli halin mubajjila أن يأمر أن والداك عليهما منابس أنوار فما ظنكم بالنجل عند جزائه أولئك أهل الله والصفوة المالا الصبر Ali adi wọn kala ní kura náà lọ́dún wọn bẹ̀rẹ̀. Mùsùlùmí musu ní ewúro rẹ̀ ẹjọ́ wọn sábà kala náà. Kàlí àti ẹtú bá kala wọn yàrá. Yàrá jáde ní ndí pẹ́ẹ́lá mọ́tò ní wàá bí sọ̀rọ̀. ní ndí náà lára wọ́n dá túbà káà nínú ìṣọ́rọ̀ yóò máa jẹ́ kí lọ́dún lè múlẹ̀ ìṣẹ́sẹ̀ lápọ̀ ní ara bẹ́ẹ̀ alìkíyàmọ́ lọ wọ́n rẹ̀ náà láàrín dọ́lùkítà kan ní bọ́lá dọ́lùkítà kan mẹ́rọ àti ẹ̀tọ́ lọ́tẹ̀ jẹ́ màdà àmúsọ́ láṣẹ̀ wọn yàwọn máa di yà sídọ́rọ̀ náà sí àṣìtàtà ní yóò àmàlà kọmọ yà àmàlà mẹ́sùkálà aɗa kewa nemmol wodede ta kutirana lakira de ibita ɗoɗo konde ɓoola konde ɓo konan ibita ɗoɗo sewondira ɓeɗa manta nafondira e ɓeɗum la arjan yemmol wonode ye ɗon tambattilola ye ɗon tambatti ɗon min ɗon ɓe ɗonentilola ni e ɓurowde ɓuro gasiɗoma o jume alchamse walkamar ye kala nentiloɓe ɗo mo kum mo talana fa kuno da tawo mune ebina kordi bala de no la sumara ade min gira ade gira kilo de boyla aka ada de sumara tanji mi talula be tala lo da sumara ye kana ne ko dal khamsin al masala wa kola ne be mo kordi bala al kama bala de den do ken do abelo ren kilo la jahannama de ala so do walla mo ye tabari alkiyama tan ibina woni on dolo non dinola ne dolo sirin ndi wole da ala dara etina dilo odi ande molla komi taro morbe taro safala baro dalela yallahu ya rahman ya rahim ya al qayyum ya اونو گجي ودعو ترتن کوره تن بيدا وتوبتي وتعودتا معصيتا وتوبتي وتعودتا ويسعدنا يا الله يا رحمن يا رحيم يا ساتر ايوب يا قيوم وتوبتي وتلك بامبو صدر سعجبتهم لنعجبتهم يا الله يا رحمن يا رحيم يا ساتر ايوب رب يا قيوم ebe tara la tara osi ada baaji on enya aji o fana abonda baaji on yen do enya muso enya ntol ge pire ala da tan pire ala da ala ko ko pire ala da ya ma li yasduru na ta asala mo da ko kile la kila mol man da ko do da da ko di bolla do da da je man ta ala fa yen muso lu pare ni anin ke baro yo firde talfira on kan ni tele boro lona ani angote fe e ko ñu musol men be tini ala dala ne tira ne anna yo ko ni be tini fo ñu musol be mo anna yo mo da ne tira mo e ko ani ta ni ke wa ni be ani be be e ko ani ko ne be be tira dala tira ala dala e ko ni aja ala ti de la de ti bara ta ni tira o ka ay ke ma sa ke o de ani ma ñu musolo ale pare ndi mo ne ye don na ka ni ñu qur'ano ayi tuma na wuli asa ma kalan da la asa ma ma ji sɔrɔ asa nɔ ka wala da la ni ma da sɔrɔ wala ala kɔ a ba ma jɔ ma jira innahu la qawlu faslun wa ma huwa bil hayy nin de ne ne ro kuma de muso la ala ndo ta ma kalan da ni ma ji sɔrɔ be di nɔ i ita je kira man ta de duniya e kira man ta de lakira ari kun kɔrɔ di ari nyaabo kuwo lɔn alisana ni ndo to do nyodo yala naba ko mo balo men fara ni men be balo hani furo ila ko be wala den do be balo ila ko be dare bay karale ko nyodo wala na musome la lumo wulu ay eh, yedi yo wulu ay eh, hawdi yo wulu ay eh, moro ni imaw wala kanya da musol be tinde ale yedi on be wulu ale kan ye la dume ya isaji al kanya al kiyama isaji nyen mo re ti ma ye den ko wala lo den do wala lo ma e wulula be ka do ala ma sila en jor jim ba ko do moske ba be la na ke ba da da sila jor jim ba ko ala ne mo ko do ala so do ko la bo jam fra do en jim ya ye jim ba be su ma are ba ale nya ko ba al kiyama la re tin jim ba ye tin de ala dala mun e tin dinge e bi o me ya kan de o ba ma re tin da arjana ko ala dala ma sama mun na do de na mo ala jor karanti al jin wal karanti qur'an wala وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وشقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا إيه؟ ni ye karan naale ma ñor je ti hame duma be karan ala tuba karama dam ala andi on samban dina karama la ba nga tuba karama dam wonje nga na nga so do dam wonje na hol fi ba ni place be bal ile wulo fana ko da de fa tabiru ya ulil abusar al dunya ko ran diba musulu ani n faalu wula n'i e ye diŋo wula la duniya bɛ yen tiɲa la a bolo kɛn fɛn bɛ n'a jawa ne kan a fɔra a dogo jana f'a bɛ ɲɔ kɔrɔ sɔrɔ la a lɔ n'a ko bi b'a mɛn sɔtɔ jɔn ka ban ni ye kóró siri gẹ̀yìn àbáǹkó kanú sọdọ́lá fọlọ́ọ̀lù lọ́nà fúlùbàlù dé bàǹdà. kéré ìtúlọ̀lọ̀ káwọ́ndé lálàmì nkúmàtà káné túlọ̀ káàtì kùmàlà múnàfà wàràkà kero dulolo shawandiri lala linkumada kane dulo gasi kumala menna fawarata kere dulolo kawandir lala minkumada kane dulo gasi kumala menna fawarata sodo son kabanne koro sirigen na bango kan Sodula fololu lana gulubalu be banta. Tere tulolo gawande lala min kumata. Kane tulo kasi kumala min nabawarata. Alamanga kumomo. Alamanga kumomo ina bi. Alen kare ala dane kumomo yola konka dane ko disodo re nyami. Anen ke solo ni wita ko law arada la bihum khayran la asma'ahum ni ala la fa molo kun no dia e ka ke tulu kun na de e ka ko molo moy ala man na ko moy hmm. mene be wulu kan sande ale wulu la fu do lu ko resiba e kan e do kala sini e wulu la ebe kuwa ne ni won kuma kana la jahannama la nyame to allimahum ko to addibahum ala ndi won kana ndi dinora ala ndi won kulu da jabe dora ita je ite inni do an anifa albe da ar gara kana da jahannama la ye do wulu ya kala ce ni jama'a wulu la Allah hakilo fiya yaye alle en ɗon men ara koɗe jinore en nafoldi korole ala waɗa ñaaɓe jula koɗo maalan koɗo nafoldi koɗo nafololo ɓanda e sembo ɓanda je kolo ɓiyeti ala e bolo kensi ala ila kuwo kira bala faamore kayrola ɓon ɓe kira kumbol fal ñaade ñoola keeri woto kira lalla lumolla moɗolu kaara kole lon na bunda na kurti ka wal misali ifan tanka gala yerola na kurti kana ne lon na misali ani duniya kurti be jamana ko do men alla ni na kurti yolde alla jula badule alla tuwadu tamala ko dolle abela ko do banda be kere bala famol ale ka kɔrɔsiraw kɛ duniya ni lafiya kɔlɔya dɔw ti dɛ olu o fana kɔlɔya dɔw ti dɛ i ye min wula a man kɛ fɛn den na a bɛ gɛrɛfɛ de la parce que i y'a kula jɛ kɛn tɛ kɔ bɛ yan i ka ye la balo o da maa ɲini yàrá ni n fana gɛrɛfɛ a hajj tɛ yàrá dɛmɛ i y'a bila jiw ni dɔmɔrɔ والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام فالنار مثوى لهم ala ko be annen kafirol ngulon tande ɓe ɗomoro kuma dammale to de ala yeddi noolu ɓula domoro ñino on dammala ala mi ɓula ala ñeno ala elana kulo ɓaale moɗolu kaafo lon naabunda naafurti kawal misali ifantan ka jalai rola tere tulo no kawan dillala min kumata kane tulo ka si kumala min nafa warata mafurke mode liyala mo fulo tema ifota kemela yenin de de de kebe totona tere tulo no kawan dillala min kumata kane tulo ka si kumala min nafa warata londo ndoke mode ni ala moke mode ma ebeye kemeda temoni la da fonola tere tulolo kawanir lala min kumata kane tulo kasi kumala min nafa warata faidi wala kumala bala bala min nafa nyino yon mere de kala tele kan de fala dilolo kan de fala bala kono wo be keri nyimman koyde afirika mo tuŋo nin lafiya kodo ala ala ta na so kodo la ja wala da ha wala wala ti no wala dole bay tele fe jojo ala na duwa fondi wala firin ja bay na duwa ja fondi wala ta firu wandiya mun mo wandiya bi ben na ya sela bibi ala te woni tan jawa bilen kada bi bara je tan je tan ne buro ta de o ta de ta ko mbo kare je mun kare je ko mo fara fara le ndiya yimbo no jibe ɓe manta ala bayende kam ɓe manta maka sinna hijira ɓe manta maka londe ñinela ɓe manta ɓe nandina koɗole ñinela pour si ko ñimmane mbaynimaɗe musulimaji koɗo ɗama hande min yasoɗo koɗo kaɓa sago min masoɗo folo kabiro ɓe ɓura koɗo ñinola ali kella lumode koɗo ye ñini ba ni ma kewɗa tata ɓe koɗo ñinna nasi fo ñowka ten sa yakita ɓen imaje afirka taɓe kiiɗerin motaja dawoɗa motaje taɗa mine taɗa koto ñinoo baali me diŋolu jee diŋolu me faañolu jee musolu me keeñolu jee baa ɗum de ni teema kaydo soto bale a ɗum de ni teema e man kiitaale soto walla e man kaydole soto e man talni naajeeno ko koɗola kuwo kammala mene fowol yaatoro e taa tiñaade e taa bandale ala korotiro cawlila moye hakkiloola aɓe mbaɗa faal diwonde yiyam ni ye koɗo jiigaɓe kala toro men ke kan diwon la anaɓe toro men ke kan musolni mbaalu la ima nin fan nin siwo kura moɓe e ka fiino laakirode kerin ɓa fiinode kerin muna na ide fi wulula ɓe ka fiinogo e diwol ɓe yin keña ñamin fala kuya wulula ɓe laarin daranka kaɓe sina ɓana fa a yimina diwon ɗon b'e ɓaaɗo ol man kana seeɗon ɗol tara wolluta baaɗo ɗolo kanada e manque kayto soɗo ɗol ɓe kamboɗo e man e mango je ɗole men de manque e soɗo no ɓaayo ɓe mere fana ɓe keɗa de suino toɗo gon ka ɓanne koro siri kenna ɓanko kan Sodolagololu na nagulu balube banda. Ere tulolo kawandir lala min kumada. Ani tulo kati kumala min nafa warada. Magulu te wasuran. Fawara ba wani kibiro. Wani be tuje kadu wasula balube maluta. Ere tulolo kawandir lala min kumada. Ani tulo kati kumala min nafa warada ata ana bɛ maa si bɔ ale ye bɛɛ sanba tuba kalan dɔ puruke ka maa ta ɲɔ laban kɛra kambiya motoro tene kala motoro kina ko sala mo jul baja ali ala bala aljo ala karam dal janga ali ma ala di mo be ta ma ko ala karam aya la ko se kama sale sa be tela ma sale mena ala la banke man ta ko la do ba fo me mama ja nya mama fa di jo to do ja jawra nya le mo to la kambiya mo to wota ri bala bala wakana aljo to mama fa de do la wolo de ka fa e be jawra anyi man ko mala kan je tan ta wolo do ko don na ba banko mara dala aya ay ni nya ke banko sanji tan saba bari ya ti nya ne bayo sanji kundo ye ni nya ti nya jawra ni banko mara sanji tan saba ka boko ba bo ru a be ni ye de ja qur'an de ja to do mara be de ja sabura da ke a da yake banco da banco banko da yake sirode ai fara fara sirode da ai kumburo sada da ai turo lundira ai jamba lundira ai falo lundira ai sare to lundira ai yoro on be dira ai sire da bo be dira ai diolo karande a kare firindi ai jara le dano do a be kare firindi ai danyi jawra kan danyi janja o duma ni muso lo wuro na muso dimba jani do be sanni sanni de jira kala to la ya mo be nyaa ya e kadi ena noon ɓamboy ke ɗo kolmude andir kotoñoɗo janniɓe ɓaari ga a danise e kaɗaɗo soblade e kamma noon en tuloni moƴƴa bankoɓe ka ɗeɗa soblade jawreyaka luyena kono somanda e kiɗotake kaman ɗo ko kabalan ko kan dedi maison ye jawra banki ala yiñaki ñako e <laughs> kala e jogo sabbatowa kala o damma ma abo noon yarama sappude hakku noon yara ɓaaro ɓe ka fee sanji tan saba din ɗon nin woni saba din ɗon sanji dinni dinni men ɗon yeñin kiɗin ɓeydi ka jawra ka ya ɓay yimmanko ka juma ɗo e ka man fege yara ministére muda ye kiɗindi ye malum ndin ñaala yene ton ɓe keɓru ja tuwa karan noon ka tuwa karan noon duwola ja e keɗi on taw tuwa karan on ɗambaala duniya jiro o banjale, kani fendeje ye moɗo mo ma moɗo mo mo siɗo mo yallaw ya rahman ya rahimu ya tadir o yoɓe ya tayumu yaga gondale kekilin ɓe suguba kono ɗomo fendeje jaɗoɓeje jaga dala ma yallaw ya rahman ya mo ya tadir o yoɓe ya ayubu nimmekiya mu duwa kara ndoro kamba ibiye duwa kara duwa kara ndoro nda wani men ya be ke nyodo wodi ja jawra ko ngo ago gambia mu nyeba yu to banko le nyeba nyende ko duniya ti zo o bandale kani fendege iye modomo ima modomo mosi domo. yalla ya rahman ya rahimu ya satira ya be ya kayyumu. mo subudomo murabika mo domo mo subudomo baadi ntinya le muduma. la yalla ya rahman ya rahimu ya satira ya be ya يا قيوم ɓeñoola kanji tan saba manta kunda na mo balo ya de ke mon do ja ya de ki de ni ya la kon te bla al kal kom so ja nya la ja to akara no la ja no la ja e ki nyoma bo to akara no kuwa ya ja hanen de la be wol mo de to akara da ni na de la de ka ne bi nin tɛna gambia bɛ wolo wala an kana b'a gan mɔ an to a kana fo ni an ma jigin lɔtɔ lɔmɔ b'a lɔtɔ b'a bɛɛ bɛ na den na kana a bɛ mɛ k'i jɔ kan ji tɛn sɛbɛn masa kun dɛ a bɛ tiya y'a bɛɛ fuwari ani y'a bɛɛ ni y'a bɛɛ kiidin de fa ni y'a kiidi yɔ ko musuwan lɛ y'a jamana da yɛlɛ fɛn bɛɛ t'e bolo a ko ba y'a bɛɛ lɛ sun alika gulun ki diola ki dio man bede ki dio gaba de malwa li ake sala yalla ya aman ya rahimu ya sadir al ya qayyum idiru la yedo jemo jendo dije odo dugu domo ni ko ti nyalu da male la yalla ya rabbal ya rahim ya qadir al ulub ya qayyum kola yeme je jawra la ya je jawra nyani kola ma do mo nyani kola be karmal le kitida teledi kan kali panjabi nyal kalanda nyani jani jatanga kemo be nyani karanda almana jawra do tuba karmal ke ay ban gomara sanji tankaba yare ka ke fida yare dunala man ke te aranyi nya be ke dunama le kido daga ya bai yara mata kunna bai ya dogu ya ibe don dun tuwa kara da male na ta nya ani ala ye jawra mona la ko foro la ya jame na la molo na da yan ban gomara ya be ko ya be kuma yan ko ya jame ya be kuma kana ko ya jame ya be beta ma afindin na bangoga kanjin wannin saba a desa ulun na da juma don kwadan je juma don na da na a yi zo juma don ya yaje mai fara ban yin bango kara bulgel don su ba ka nan fara ya ku ale sono ta kama ya ka ta fara kama ya bai akari da akari da ya ekwati economy ya duniya kuma daga a te kido da ma da bango kido duniya kido be na da gambe ja e ko ni ya mamaje ba mu da ya ko ni ya sama kina ko ya ma ta kuda ya ko be ya ya mal da joɗal ma de bi arti be mal to ma kan non kanina kanina hani bi kiya ma bo tuwa kan non hanni be da ko jawara duniya la ma ta kera hanni fajara e kesi banda jar ko jaya jama duniya dino asindo ah, mo sai be duniya ko duniya dilo o bandale hani bendeje iye modomo ma modomo damo yalla ya rahman ya rahim ya qadir razqu ya qayyum duniya ka gondale ke kire be sulu ba kono domo bendeje ya go beje ya tadala ma yalla ya rahman ya rahim ya qadir razqu ya qayyum bawo kara nyɔlu olu kɔnkɔdɔ kɛmɛ tubu kondoro kiri i y'a fa yi kan olu bɛ nyɔlu mana lɛ i bɛ jɔ ni nkpa dɔ ban kɔ bɛ jɔ da tu a kara a bɛ ka dɔ bɛ kɛmɛ ni sara a bɛ ka dɔ bɛ kɛmɛ ma sara y'a mɛ da ma ne kɛlɛ la ni n ba nkɔ ne kɛ ne fana ti da n da o de alimɔ kara k'an ka kɔdɔ da an jɛnɛ hali y'a suma i y'a jɛmɛ ni jawara yɛlɛma ka da laban da kɛlɛ ɲaari i y'a jɛmɛ ni kɔni ala ye moto jama ala ye nbileni jama ala ye lisi jama ala ye guwo bee ya bee taabolo yaabay kam taraku min jannatin wo uyunin wo zuruin wo maskanin kalayin wo namatin kanu fiha fagel kadalika wa arosana qawma akhari ya bee taw ko ale fana ye baara o tan bi ne ɲaga adama baw ye o tan bi ne sayi ne baro be bo fara jiki jakara e ba jiki jara e be le ko fara fara tira e ka jiki jake ni baro ala ma kana be dunya man karandi dunya dilo to bandale kanil bendeje ya mo do mo pa mo do mo mo ya law ya raman ya rahim ya tadiral ulul ya qayyum mo dan jawan ni kumulu ta be sadala ta fàyẹ̀kọ̀ fàbà alájàwò máa ló ta. ẹlẹ́ yẹlẹ́ yàrá máa ní yàrá yìí mú yàtọ̀ nìrẹ́ lórí òkè àkàyè mú. ọmọ tó máa ń wọnyẹ ní alẹ́ náà yẹ náà jẹ́ tó bá o kára wọn báyìí la àlá ní ndí náà kára wọn fà bá yọrẹ. báyìí sáà ń àbẹ́ jẹ alákàtí lórí yẹlẹ́ máa ń dì. àfẹ́lẹ́ mọ́rọ́ lé bonjá lóòjá dà ní bonjá máa ní ndọ́mọ́dé yé ma. ndí la dá lóòjá ti nyàrá ñen ɗo ɓeɗa man dañira soɗo siña ta oɗon ni deɓe wurum gudu wala ɓe ñammi alona e ɗo mbiɗa sila jumala ɓayo gunno a joaña salade ña e sila sabaje ye jawɗani alaman sakkunde alamoje a tiña ye ya jamini alaman sakkunaji alamoje a tiña wara gele sénégal semon nataɗo tiñal abdo jofni alaman sakkunde alabon tiñal abdo a waɗani alaman sakkunde alabon tiñal jinem tomon ɓe tiñal tiñal golomanɗeɗano anisa e iman duniyaji hanibi aɗa ka de on keten ẹ̀yin tó wà kára wọn kẹ́ yẹ abẹ́ kẹ́ ni ọ kẹ́ lọ ní ọjà ń fa bí abẹ́ dàbọ̀ yẹn àti yẹn ẹ̀bẹ́ burúkú ẹ̀gbọ́n dàbọ̀ abẹ́ aláàjọ wọn kára ní kúrò àánú ọ̀la nimisa dɔw de kɔnɔ dɔ jɛ kɔnkɔ tɛ jɛ ale bɛ ɲin kɔnkɔ kɔrɔ nɛnɛ ala de b'a bɔla a la nka taa o t'a bɔla a la nka taa tuba kalan tuba o ma a man jan o la a man jan min kɛ illa ile atemen kare kana don balon dala yan kono na duniya biya ni na fara ya bayin mata ala ya rasulullahi ya zaidil wara sun jabu landa yanda so sun diyan fata adun na biya te itin be so fankala ومن في الدنيا جل من سيعد ألا يا رسول الله يا سيد الورى سجع لنا إن سوس بفنفدا إذن دانكو ينكرسي يا رب من سبا ينتاسي يندي نيلا نيمو ألا يا رسول الله يا سيد الورى سجع لنا إن سوس بفنفدا wala yuti e mola yuti a konkode alayade ɓe man kalanɗe allah ha yoje nanno alela min fu arono miskino nin hôpital en ɗum hanni nila en koɗe jama mo toon fera jumayama ko a wuluɗa e duuɗo mbiya wuluɗa e ɗena noon ɗena noon ɓe kumbola ɓa ɓe kumbola ɓa ɓe kumbola ɗena noon kam na kumbo ka wulude ya mala kuma na fa da duk ko ta je na na wuda bi te no walla bi tara do bi arabo mun araba na arabo ne ko be ko ko yo la kira ko be nyam borje o de na ne kilo ko no ko ta je ko don kilo ani man bo do kilo e bo re du ku du ku ka so man da ni e nyini ka mun na ko yo ko nyam bo le ka ze ka e ko wuro la kira fulo ba ko na muta ye momen do na de tare bo kala moya ayamu de do na de ayamu da momen do men yana do mo de la difa wa hanyi to mo do la e de na de na no ko e isla da ko ada asira ka مول مال لا لا لا مول قالت لا على لا tawhidu ke mo yani min ka kolula tawhidu man kudo be ni no hayatula yalla ya rahman ya rahim ya sadir al uyub ya qayyum sawan wa kare hanji da ko min sabula mai ya muta irli ta de filin ya yalla ya rahman ya rahim ya sadir al uyub ya qayyum jamano alfaari pistajo alfu ala bulu ala ñakkoltu ala bulu yaaje nun de sina suudio ñeñi suudi kuraro anala musinano anala di jama anala di mbayalo ana bare noon anin kuludi jama anima munete da maadu ñemudu jama ɗum fa e kañol ɗañen ñaadi a gorgo ala meye da fara wala ke dañima mamin dawal a ɓeɓe dan kiɗaɗum ko alal ɓe noo dañen nanin fam ba bebe bebe silande ndi wonde be tani na e, ye ji ko bo ma de ka ya le don ka e ma ja le don to mbe mbe fara min tine wuru la le ya rabu son don kama ko jin bi la ko ta ya lo ka ya la ala ka non do mo be ko nan da nyen na ma ala da ba be mo ko mbe jikire don le la ni da ra tuba do ni da ra tuba ka la ni e mal pala to da e ma je ji ko be tinya ka kuma su biya ka le su wala ko ka ani yo wala suru na lo ala ngan je nga duniya jele tani na ko la bon le jele o da ala ngamur ala ka mo mo de wonde kara abe o abe meje kara kala o ban mo be kara be ala le yeki na lo e de ala la mo ni ne ala kiyama lo dira akana ta ayalla ka wiro kala on kola kumo laban talibu da alkalan dirobe bene bro ka kala na bin no le an da kalan dirobe ma bi alfaya ko kama da hawa ne din no kalan din qur'ano la ka ya fudan ye kalan din dan dan alkalan no be kara ne sai le fa no ne ba no ya ne pro an be da me boda to wala ne ko lo ita e fana ko nyaalo ni nay kalan ko de taji e ko mbaɗa waɗa tuwaɗo walla tuwa kamala fota de walla mbaɗa waɗa mejjewol kala ɓeɗa majjiri sooloola ndin noon aɗaa majjiri sooloo sa en mbiyama mo taala ɓolo jam jantana dol alala ko bala fa warna ɗen dolla ko bala war alaa alaa dol kiiɗeeɗa ala kiiɗeeɗa kiiɗa kiiɗeeɗa ko anno kiiɗeeɗa ka kon dollamoo filla jam yaalon mooɓeeɗa ñanna diinoo karan na janni indépendant karan dal ɗe ɓe cere majjiri mooɓe ka karan karan dal biren tuba kala ala da molda tuba kala ne ne ci walla tuba do ani jula ya mol na da kala da yo ko ana fula ki de la arabu arabu wal arabu din no be la ka kala na mo so ye maje na da la hijwala maka ala jam mo ko je be ko ano karan na ban to la jam mo so lo be ka kara hani mo so lo ba arabu ka palo la karambo la karambo arabu la karambo la karambo men ka karanje walla ka o soomala walla ka jaamooma wana arabu sunkude men kamala ɓe kara karamoɗo ni jiida yeɗa jaamoɗo ni jiida o leyda o sooma wana arabu ɓe karanda kemo tuba ndu fana ɓeeɗa karanda école tuba kara faranti tuba america duniya ɓe a ɓe muso naati o ɓe ka kara ɗinde ma janna ka barkiya ndella mo fillaje ye tuba karaoɗen no imanta kunda ka ta ma tuba karan la din no be karan tuba karan la ne karan de da awso sa nan dina bra man karan de la to manta kunda man karan de e na fulti man karan de alfal men de karan de wala wala men ne majir sol do maji fi ke mo lu fara karan da ne majir sol de ko majir fi din den ku gol ye wuni ma karan da da mala dula be do nga majir sol do din kira be do nuwa de kunda al den karan de la na olu tɛ karandi la ntolu fɔ ne de ɲɔgɔn ka fula ɲɔgɔn ma na k'i la ma dɔn ne k'i ma bɛɛ karandi wa bɛ mɛn fɔlɔ o sa o sa dɔ dɛ a min bɛ mɛn fɔlɔ a fa ɲɛ mɛn bɛ sanji mɔgɔn den nɔ ka da an mɔgɔn de lo tan saba kan ale karamɔgɔ dɔ de ale karandi ale ŋa bala fa ŋa di nɔ ye ani kura nɔ ye ani majɛlisɔ ye ani girama dɔ de bɛɛ da karandi rɔ non ɗo molɗo artike ala torika ji anila karam man jam fa ɓale o tuba karam omo saitana tuba karala ɗum o e ɓe sonna karan ɗola sa jorin sati e mbaye mokki a ɓe ye tuba karam lo a ɓe tuba karan ɗon ɓe sonna kara karam ela londe jamfara ela londe ma iko pour ɓankoɓe karam sa fele ɓankoɓe karam ɓeera ɗon ɗo jamfara sa ni lafa ñin courano e mbalo ɗin noon sanji muwanta ala bo le be wa kella majlisi o majlisi do madarasa o madarasa do e karamo e men ke ba na kira man do ne ne ani nge e di amundi ani nga bu le no mata le kira ko rada karambo furo be be janne be sizalhe to ba karambe sa be kira karanda e taraji nin di no le to karambe jawra ro na tilo bolo ni ba no ni ba no dani anin addu'a keliye nga kawandi ñin maari keliye nin di noon ala duniya ñini somanda ay ala ñini wuraro ɓayi dino ɓeɓeɗa tuba karamo nin ina sade kirowa tuba karamol walla tuba karamo manja wallatara ɓayi laɓeje tuba karamol sa dawoda ɓe majjin soloje naatata imama no sagonno afade majjin solo alaye kaw kurgol ñin maari ke alaye kawanni ñin maari ke wa hardere muminina aliye ɗin noon suutande ko ala kala aliye kalanni talinge ni ɗum waɗa tuwa kalanni men kala suuɗo hela ɗino kalan kalanta ɗo mbiyeno alunga mbiyeno kalan Dina karam na bi Dino alma dino karam, dina karam na lu Dino dolbe dino le kang. Kurane karam na bi Dino alma dino karam, dina karam na lu doya ta. Dalu karam na lu doya ta, kabila la Dino alma dino karam, dina karam na lu ino zurbe dinole kan tunna karan nali doyata ino almadino karan dina karan nalu doyata aja afan be kudala mo no mala tuba kan no bla de no ma tijanyo ya bindi hakim bi ma du ma den be do ka man to e ko lo do do skulo do de da ba ya walla fa walla mama ba nya to be ja janna be dan be do ka fiara adu ne ka ma e kudala mo no ma kinin kinin ko e mo be do ta fɛnɛ mɔlu ka mɔ ta tuma kan a b'a wɛrɛ lɔra ne bɛ wolo da i ka ba wolo da wolo kɔnɔ n'a wolo da ba da tuma kan sani la ka dolo fana la ka ɲa kan ani dolo fana la ka ne ma ɲi kan da wala o tugu ila ta bi la bi la bi la hikima walima o ila tila do ta de ma yin solo kan ko le jan jan ban ko ta do de tema ye tan de imam ne ale kala ta fara ta le ko le ka kan do ko ma bi ma yin bɛ kalan le kɛra jan a kɛra di mɔgɔ kelen ɲɛ la a kɛra di dɔman dɔman dɛ tuma a kalan fana kɛra ani ne kɛ ale bɛ sa yi la dɛ ale y'a kari la dɔw ko ni ale a n'ale ye jaama bɛɛ kɛ ma jiri ko ne fi jɔ ta ba ko da o da jaama fi jɔ ni sa ko de ale fi ye e ni mɔgɔ kelen k'a kɛ mɔgɔ fila t'a kɛ ale ye kalan dɔ la dilan ale ye ladina kini a bɔ ala b'a dɔn ane ajuma karamo kaduma nyol fito ne sa goden ne mo le fito dal yesi ale la dal kara men mo kala na kanjer yekira mo jibe men mo keba ya la mo fulo yela di no ko nyala do so da jo ma so mba kere jen ne pro na ko ana le ta ko na kalma dala yar ola pro mo de ko ala kara ntol len tol ntol ta ne bo ane kala mo le den lola jati sahidallah أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم moro ne o sa go be lo ya ala ni kila ni ma kan ya da bi hado solo ala ni kila ni ngani be da fo ala la dino karan kila la dino karan kila bada da ni dina kun do baje je bal bada da ni karan kun do baje sanji le ke sanji to la sanji tan na no plan ni nanu sanjoleke sanjintoga ndinol ɓe looda kalanda min sanji tan nanoɗa e ɓoyoɗa ti ŋorol ɓe e wuli ga kalanda na pour kalanda ga ga nakkeɓa labaɗa jiiɓe anin a ɓala fa karambalole mo kana balo karambale ma ga jele tuba kalandi on laɓanta ñaame ga jele tula ndi on nin dula ɓa laɓanta ñaame oɗo bo noñi woye kañan momoye ti alatare hanni ɓe redunañine ala man bala ila tuba kalanda amman bala ila tuba go tala amman bala ila mega ala tuba wona nyana tuba tuba go le ba ala la tiya mena ya daka ala wasu wani ada ala ala tanti mala dinna ida kila jula ta tala ida kila meke ida kila abe kila sino ko nyama ba ala nin kala wala samba oro kuma kulo da ron woro la ke be da ke hakil ma ya andi den jamala kala sirda de ولقد أزلنا منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون

oto sa alin ye ɓuɗo ye karaŋo ke ka ye alen karaŋo sanfaño kara naalu men fana karande sanji monden ɗolo ali wa kiri karamoolu fee ali ya ye kewol siri ka moo ɓee karandi karaŋo e saba ñen karan bali yaye bo a ɓee ke so majilisode a ɓee ke ɗarasaɗoɓe a ɓee ke so madarasode a ɓee ke karandade min jimmo ɓee karan ke muso a ɓee ke kawande kendore jamol nen kurɓoro moolu ye kanda ɗum yaasiɓeɗe ane alakiyam sa a ɓeɓe ni alaon fe. olu la ni ye jɔn di kuranɛ kalan i ye kalan ne kuranɛ kalan n'ale ye mɔdenw olu kalan ne bɛɛ ye dɔw jiri sa dɔw de ye majiliso sɔrɔ ani n den kira de ye kalan den n'a sɔrɔ nka muso ni kɛ olu bɛɛ kan den dɔw ni kɛ b'a la a bɛɛ y'a la de i bɛ la hajj min na sen t'a la bari ala ko dɔ mɔdenw kalan n'o kɛra filo bada بدا بدا دورو بدا ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا ألا كنا لكرن الله لا الله لا لا كذبنا ورسيوم لبلين ثم نفكر عطاينا أما فنكيتي أما ميباسي خير الكرامة قل ودل كلا وكم عني ما جنبنا السميع taala dara alman kala ko momo ilaali alman ke mo mo da laaji momo nawlu da alma be kala alama wulula be da ko da do ka do qur'an ko ko ba kala ni me ko kenya me alama kala na be son kala ni rola alama ale be har je londo la alama be kara ono alama be ko do soro alama be balu nya so nyaala alama na ko lu nyaala alakana da ko na kulo alakana ndon fa kulo ala kana don seeda ne bolo ala kana don kɔnko ne kɔli ani jarabɔ bolo na taamana bɛ ba daminɛ ala ma taa na ala na ban ko ka firi bɛ daminɛ dɔ ala ma ale jama ne suma nin ma jiri dɔ ala ma yuru a la ala ma ala kayiro siya ala ma sɛbɛn ɲaadɔ t'a la alifa ta nu ala bɛ kɛ fɔ de kana taa kana dɛmɛ ale jama ala ma jama la ka fɔ ka fɔ la ala mi yɛrɛ balo y'a sɔrɔ a la ka a n'a fa ɲɔgɔn bɛ yen ani awulu la ne wolo ɲɔgɔn fɛ ala ma ban kɔ suma nɔ suma la ala anɔ sen sabati la bɛɛ lɔ ala ma ni nɔrɔ sabati la ala ni jɛnkɔn sabati la na taa ni lajɛ min na ale y'a bɛɛ ma ala ale kafa ni ɲɛma cɛ bɛɛ ala ne ko nɔ di la i ma fɔ ne ko nɔ di a kɔ ale ni kɔmɔ bɛɛ ala ma bɛɛ dɛ ni la nka ɲinan t'a kɛ ka yɛrɛ kɔnɔ ala arka fana ma be ane yari jama ane kala ko man sada bora ma be ala kala ke be ala ba fana ala jena ka o ma jar kala be ke ni jenna kala kala be yo sada ala وراديك ورا الإمام لي أنا ينوي

ظلما مبينا Allah يفعل رمى إمام الرياء لا تنظر Thank you.

الأحزاب وظلم لهم الله أن أنهاكم